ẹ̀yin ará mi ẹ bá mi kálọ àṣírí ọjọ́ bí solution ti fi ló ń sọ̀rọ̀ mo fẹ́ fi manpower yìí lẹ̀ tó súnmọ́ tòsí tí kálukú lè yára sí fúnra rẹ̀ but alákọ̀ọ́kọ́ bá mi ṣí ara ẹ̀ sí èèyàn ogun abẹ́ lára mọ́ lóògùn ọlọ́run manpower ni ó dẹ̀ fast gidi gan púpọ̀ manpower ni ó fast gidi gan púpọ̀ ṣùgbọ́n ẹni tó bá lè rọ́jú láti ṣe ni ó ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n manpower ju manpower lọ <laughs> ọ̀ lè fẹ́ lé ìwé olóko ẹ̀sìn o uh, manpower ju manpower lọ tọ̀ ah kí ni tó bá mi wá bá mi ṣe èrè ṣe yẹn twenty nígbà mi ò yí padà sí ọjọ́ ìṣòwò ìṣòwò ìṣòwò sọ̀rọ̀ zero seven zero double three double four nine five nine eight bá mi wá bá mi wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá gùn dáadáa bá mi wá ẹyọ kan tó jẹ́ dúdú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá gùn dáadáa bá mi wá ẹyọ kan tó jẹ́ dúdú tó gùn tó thick tó jẹ́ dúdú bá mi wá tó bá ti wá wà bá mi wá èso ìyeyè bá mi wá èso ìyeyè tó bá ti wá èso ìyeyè bá mi wá orógbó the same quantity bóyá mẹ́wàá mẹ́wàá nìkan wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ẹyọ kan ti tó àbí méjì ń tiẹ̀ tó bá ti wá wá ọ̀nà méjì lágbà lókè ní ọ̀lẹ́ jó níná kó jo kó jo níná kó jo nínú agbada kó jó nínú agbada ẹlẹ́ẹ̀kejì nọ́mbà mi ò yí padà zero seven zero double three double four nine five nine eight tó bá rọ̀ ọ́ lọ́rùn o lè lọ kó lọ bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá lè lọ ó fẹ́ dà púpọ̀ even tó o bá tún lè ṣe báyìí o lè lọ orógbó ni àti àti ọ̀gẹ̀dẹ̀ àti èso yeye tó sọ di méjèèjì di powder tó bá ti wá sọ di powder máa fi ọ̀gẹ̀ dúdú ni máa fi jẹ. Ó sè ọ̀gẹ̀dẹ̀ dúndùn, ó sè bẹ́ẹ̀, ó sè tó bá ti wá jiná, máa fi jẹ. Hìn, ó máa fi ọ̀gẹ̀dẹ̀ dúndùn, ó máa fi jẹ, ó kàn rora máa fi kàn, lọ́ máa fi mu jẹ, ó kàn rora máa fi kàn, lọ́ máa fi mu jẹ, ó kàn rora máa fi kàn, lọ́ máa fi mu jẹ. Ọlọ́run fi àṣẹ sí púpọ̀. Bá mi share rẹ̀. The more you share, the more you gain. Nọ́mbà mi ò yípadà. Zero seven zero double three double four nine five nine eight. Double zero seven zero double three double four nine five nine eight. Manpower ni. Manpower ọlọ́gẹ̀dẹ̀, manpower ọlọ́gẹ̀dẹ̀. Ó ṣiṣẹ́ púpọ̀ Ọlọ́run fi àṣẹ sí. Ẹyọ ó ṣiṣẹ́ púpọ̀ Ọlọ́run fi àṣẹ sí. À, ẹ̀yin ẹ bá mi, ẹ bá mi follow page wa. Ẹ bá wa share, ẹ subscribe sórí YouTube wa jọ̀ọ́. Ẹ bá wa subscribe sórí YouTube wa. Àṣírí Ọjọ́bí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ follow wa lórí TikTok. Ẹ follow wa lórí TikTok náà àṣírí ọjọ́ ìbí solution TV ló ń sọ̀rọ̀ ẹ lè follow wa lórí Instagram náà àṣírí ọjọ́ ìbí solution TV náà lọ́wọ́ lórí IG wa lórí Instagram ẹ follow wa níbẹ̀ náà the more you share the more you gain ẹ thank you so much ẹ bá a share ẹ ẹ bá a share ẹ.